وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين Ọlọ́run tó bọ́nà ní náà ṣàfárá ní ìrọ̀sàwọn sọ̀hábà rẹ̀. Ìjọ náà àwọn àgbà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwọn jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ìgbà àti lágbà olómúta sàánú wa láyàtà sí àmì ọlá Qur'an al-Karim aláàlá ìlà ìlọ́lọ́ tí a ta fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní wúrọ̀ ọjọ́ ìbáṣẹ́rù màtá ilẹ̀ gba iléyà ìdáfáwa Sheikhul Islam al-Mujaddid Muhammad Rabi Wahabi rahimahullahu lọ́nkọ́ akẹ́ شافا صالح بن فوزان بن عبد الله الفوزان بس شروا كرانا فايت ام غواي لو كوا كنا سرك كوا فتن كوا وي وان كو كل لا يجون كلون كما كان لو وقاعد لو محمد بن عبد الوهاب كرا مسائل الجاهليه دي قوم يصرفون كلهم في نيكي سنه دخول من بوكو jaziratul arab arab gbájú lọ saudi arabia kọ́ bá fún ọmọ ọgbọ́n báyìí lẹ́sẹ̀ rẹ̀ àwọn ẹ̀kọ́ yẹn ni bẹ̀bá yìí náà ń kọ́ wa káwa náà ní bá múlù nígbà bá múlù kò sí ní ilẹ̀ jọ́nà sì jíkì ìjáàmù jókòó nú àwọn agbolé wa àti gbogbo àwọn abikibika bá wà ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala à ń bẹ̀ jíkì ìjáàmù náà rọ̀ wà lọ́rùn láti fi قوض وايو عن ولاة القيامة المسألة على عادية الأصلافون مسألة على كسوان عادية لا رأي أم للدين الحق الناس وتتلوث ضده أم للدين البلاد الإيماني فسيتني أسمراء أري أواني بي الدين بعد أوليني فاري wọ́n bá ń ṣe islam tí ń lọ ṣọ́ọ̀ṣì tí ń ṣe islam tí ń kọ̀ òun nílé lọ́wọ́ social lọ́wọ́ social wọ́n tó wá sí ìtura mú ẹ̀sìn lórí ní wọ́n asúmì ìgbẹ̀rún tí báyìí là garlic ìṣọ́dún onímọ̀ àgbẹ̀dẹ́ pé ó kúrò bá wèrè mẹ́sì ó di àbújá pé bẹ́ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ìgbà òní ó kírun ìgbà òkú ní kírun eléyìí ọ̀hẹ́ ọwà social ọwà social mẹ́sì rẹ̀ ó di wa ilé ni àpá ẹwà tó káyà jù wọ́n yẹn tí wọ́n ń ṣe lásìkò tó wà yìí fún àgbàwọ́ tó ń lè jẹ́ ìrìn àk máa bá òṣèlú sọ̀tá máa bá tó ń lè jẹ́ ìrìn báàtì ìṣì nípa sí ẹ̀sìn rọ́ المسألة العادية المتلاقون مسألة 31 هي من عادة الآيات أيضا إلى وأنك ما فيها لما kí ẹ máa fà á kí dodo kó máa kó máa di dodo mu'adatuhum lid-din alladhi intasabu ilayhi gbẹ́tù àbáwa ẹ̀sìn táwọn náà tó táwọn fara mọ́ ohun gbanú àgbóhun sí ní ogun sí ká bí ẹ̀rí ká ọ̀rọ̀ ìgbà náà ń gba ike ẹ̀rí ká lùsùn náà ní mí lùsùn náà ní mí lùsùn náà lùsùn náà ń dábùú wàhálà àti ìgbà ilẹ̀ ní mímọ́ ìsà ní gbogbo ẹ̀ máàlù súnà ni àwọn alkaida máàlù súnà ni ó tí ọlọ́mìnà máàlù súnà ni ọ ọgbà mọ́kànlẹ̀ tó ń tàwà láàrẹ̀ lágbàáyé kí ó wàhálà ẹ̀ ọlọ́ máa ń tàgún mi ní ẹ̀rọ ìmọ̀ òwúlà láwọn òkú èsì túnbọ̀ láwọn tó ìmọ̀lẹ̀ tó wọ́dẹ́ kí láti fún sí àárín wọn ẹ̀ bí ó láwọn òkú bára wọn jà pé àwọn ọkọlù ní àbí àwọn àrùn tó pẹ̀lú gbogbo òkú yìí àrùn súnmọ́ mi kọjù àwọn òkú ìbára wọn jà alààyè náà ní ma bára wọn fàǹkan ah, àkàbí gúnmi bàyọ̀ ọ̀dà bẹ́ẹ̀ lázàrí àwọn tí wọ́n dẹ́kẹ́ sí bí omi òjò òkú ni wọ́n lọ́ọ̀bá sọ́nà wọ́ta alámọ́sọ̀wánú ọlọ́ọ̀bá bẹ́ẹ̀ na mọ́nà awọ́l tí èkìrí kàkàmá yìí báyìí lẹ́yìn sì ní ajá ìsáwọn èèyàn náà àwọn ilé mùsùlùmí àwọn ẹni tí ń tẹ̀ra wọn ó di ẹwà ẹ̀rọ pé ojú àwọn ilé ìṣèlú sùnmí ni ó rí ẹyin tí a ti gba gbọ́ wọn wọ́n sọ fún yẹn pé àwọn èèyàn sọ̀rọ̀ báyìí ó ti pàpà ẹgbẹ́ nǹkan fún ọmọ mọ́ ni àlẹ́ yẹn máa ń pè rẹ̀ fún wa mọ́ ara ti wó labí ìṣẹ́ wó labí lọ́lọ́gbọ̀n ọkùnrin jù ó ní amíru ẹ̀rọ àwọn èèyàn yìí ìyára nínú ní ìfẹ́ sí ẹ̀rọ àwọn èèyàn yìí kí ọdún ìsọ àwọn tọ̀ríkà nígbà tó ìyá rẹ̀ bí ohun tọ̀ríkà lọ nígbà àwọn èèyàn yìí tí èyí bá sọlọ àwọn ni àwọn èèyàn wa ọlọ́run ìjọba máa tọ́lú bí wọn kọ́sílẹ̀ lọ́lọ́ wa kólà mọ́ àwọn èèyàn yìí náà ti wá sí jù ó ti dé bí kásìkì ni wà bí wájú wọn ni káfírí kúrẹ́rẹ́ ọkùnrin ọkùnrin islam nígbà dùn gbọ́dọ̀ wọn nù bí owó la rí lọ́gbà fúrójì ó ti máa wọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lánàá sí awàlùkù fún àyìnbá èyí rẹ̀ pé ẹgbẹ́ ìgbà ọ̀nà náà bàrí kí ni pé àwọn dúdú ọlọ́ọ̀bà lọ́nu sábúrọ̀ yìí rẹ̀ pé ah! ó ní iṣẹ́ tí Ibrahima bẹ káàtà kò lè fi ọlọ́ọ̀ jẹ́wọ́ àmọ́ wọ Ibrahima àmọ́ ń yìí ń fi sí الثاني من عجائب اسمها لما اسمها لما هي من عاجب الآيات الآيدة هو أنهم قدموا السجود معارفهم للدين الذي اكتسبوا إليه ìdúkòtí ẹ̀sìn jẹ́ wọn pé àwọn náà ti sìn náà ni ìgbé àmúdáwọn náà ṣe bẹ́ẹ̀bù àdáwà ní ògbóngbò òpin ọ̀sẹ̀ ومحبتهم بين الكفار هو عندي كنتيجة ما فكري كانوا شيعة مدري شيعة هم على سنس هم عن قليلية وما إلى ذلك هم صوان والله لما عادوهم عندهم وببوتهم وعادوا نبيهم عندهم كان نبي وسطي استاذوا توجهنا وقيادة محبة هو هو هو نسى وني في جنبه ما فعلوا ما النبي صلى الله عليه وسلم كانوا يهودي في كتاب صلى الله عليه وسلم وما أتاهم بدين موسى عليه السلام ربما وزكاة من الجب وفوا فبقوا اسم الصهر وما سيسل يا ما سلا سهري وما سلا سهري وما كاكري بين من دين آل فرعون بين يا فرعون àwọn asírí wọn yọ ọwọ́ àánú ẹ̀sìn ìdánilẹ́bí ti ìṣòro àwọn ni àbẹ́ musa ti kú ni wọ́n pé ó sì fẹ́ musa àrẹ́ ìsọ̀rọ̀ tó bá kò sí àsìkò kan táwọn kò yẹ pọ̀ in fact nígbà ní musa àrẹ́ ìsọ̀rọ̀ tó bá tó yọ sí ìṣòro àwọn tó ju ọ̀pára rẹ̀ ọ̀nà ààrẹ ní ìsáyẹ̀ ràn àlẹ́ ìlú ẹni ẹ̀ǹtí tí mọ̀ ń pa sí ìrìn ni kó lọ́wọ́ káwọn sí ìrìn jọ ibn kafir ó ní sixty thousand ó ń sì lókè ọ sixty thousand sixty and a half sixty thousand àwọn òkúta ní sọ̀rọ̀ àwọn àkójọ wọ́n á fẹ̀sà fẹ̀sà fẹ̀sà wọ́n bá sàwọn tí wọ́n á fi fi àdéhùn mú sáwọn àlẹ́ ìsìnkú ọ̀sẹ̀lá nǹkan ìwà àmọ́ pé àsìkò yẹn àsìkò ìfúdá ni ẹ̀sìn ìfúdá ẹ̀sìn ìfúra áwọn ẹ̀sìn àwọn ẹ̀wọ̀n tó ń sùn tó ń sùn tó ń sùn káàkiri àdúgbò من يجاري تشوي عن انت يشعونا الله من مخيل الجاهلية مصيصي عن الجاهلية أشد يخالفهم فئة رسول الله صلى الله عليه وسلم كان فئة معاندهم لدينهم هناني قد سياسي الذي أمروا باتباعه تكون قولات فتلي أتباعهم للدين وعدوهم كانت ليسن يوسعون إذ معلوم أن اليهود كانت أهو يهودي كانوا على دين موسى عليه السلام هو قالوا لي سنة موسى أبليه هم سنتباعون وأن عدوهم هو فرعون وآل فرعون الذين كانوا يسمون يسمون أمسوا العذاب أو ẹ̀sìn wọn náà ni ẹ̀sìn Musa alayhi salam ọ̀pá wọn tó gbọ́n wọn náà ni Fir'aun àtàwọn èèyàn Fir'aun jẹ́ kí wọ́n fi ìyà burúkú jẹ wọn wọ́n fi àkókò jẹ àwọn ní Israel àtúnà abúlé àwọn àwọn ọmọkùnrin wọn ọ̀sàáyé náà ni Fir'aun wọ́n fi àwọn obìnrin wọn lẹ̀ láàyè wọ́n ẹ̀sàmì ló wọ́n fi àti àìsí iṣẹ́ burúkú iṣẹ́ tó dára jù إلى أن بعث الله نبيه وكلامه وكلامه أو موسى عليه السلام سبب البيت الكبير عندما بكرني أنا المسلم فخلفكم الله على يده من عدوهم ولو علم قال فلان موسى قولوا وقالوا سوا عزهم به ولو أقوى لكلوا موسى akẹ́rẹ́mọ̀ wọ́n dẹ̀ bọ̀wọ̀ fún wọn wọ́n ká bẹ̀rẹ̀ àdúgbò wọ́n dẹ̀ yẹ kẹ́rẹ́ ìta wọn wọ́n agbẹ́kọ̀ hó wọ́n yẹn zòrò na ilé wọ́n dẹ̀ kẹ́rì inú omi wọ́n dẹ̀ wò báyìí kí wọ́n gbọ́ yìí wọ́n wò fún àwọn báyìí nígbà tí kẹ́rì inú omi wọ́n akọ́ra ayé náà hùn wọ́n dẹ̀ bìbáàrì wọ́n mú diwọ́ tutù pé a ọ̀tà wà láti kẹ́rì inú ayé وكان في التوراة الذي بين أيديهم بين كانوا التوراة التوراة هو أن ضوء هي كتاب الله الذي جاء به موسى عليه الصلاة والسلام ولا من سيئة سنة في نفس موسى اتبالوا الله طبعا كان سيئة أوصاف محمد صلى الله عليه وسلم هو رؤيا نبي محمد صلى الله عليه وسلم وعمر والعمر باتباعه أتيا أشياء متعد بسلام هو نوي وهو نبي الأمي ونحن نتبعي تيوم ما قصوا ما قائم والذي يجدونه عندهم في التوراة والإنجيل يجب أن يقول إنه التوراة والإنجيل والهوى يأمرهم بالمعروف هم ولا تقوم سيارة ينهاهم عن المنكر لأن فوا يحب لهم الطيبات بدأ أسني حلال فوا يحرموا عليهم الخبائث بدأ أسني حرام فوا هذا أنا أم إسرائهم أي وقت ذلك قبل أجلال أتي أو كينز الذي كان عليكم بالجاملة فبأنهم سجدوا ثم مصلي مصلي سجد الله عليه الله مصلي كما مصلي كما لوضع حرم عليهم الطيبات لهم أوان تجد كاسمي حلال فهذا العواسمي حلال مفهوم بكفرهم بدون يعلم مرتنا وبا وعنادهم بدون يكفرين لولا بكفر جديد وبا آمنوا بمحمد صلى الله عليه وسلم أبوابا نبي محمد صلى الله عليه وسلم بني الله عن أم هذه العصاء وهذه الأبدال ọlọ́wọ́n bá wá kò bá yọ wọ́n kú ní àwọn وأنهم أردوا قل إنهم ولكنهم ولكنهم لم يحصل كيف يقوموا نفضان بسرعه قالوا ربي كيف يكون هذا النبي الموعود في آخر الزمان برز جبريل يعجل الجنوبة كأسف الدولة لبين يأيه من من العرب في إسرائيل من بني إسماعيل كأنه رم نبي إسماعيل والله أن يكون هذا النبي من بني إسرائيل والله أن يكون هذا تدعى النبي من بني إسرائيل وما ذلك ما إسماعيل ولا يكن من نبي من بني إسماعيل إسماعيل هكذا قال من صنع جاءوا يقولوا لي مانو يبقى عوصر صنع حيوي بقى صنع يبقى في دولة صنع ما إلى ذلك شلو بقى إن صنع والقل ما إلى ذلك ثم الصوان والوضع نعم حتى دوب صلى الله عليه وسلم وفي كتاب محمد السلام وأمته وأتعلم أماره كفروا به ولا هم يعلمون أن يقول الرسول صلى الله عليه وسلم هذا في شلون صلى الله عليه وسلم حملهم على هذا إليه مواصليه هو قد والكبر اذن كيف أتجرد وإياذ بالله الله سبحانه وتعالى أبوه أمبه ìtẹ́yì ibrahim ọlọ́wọ́ àbọ̀ mọ́sílá ìfà ìpínlẹ̀ oní àwọn nǹkan márùn-ún tí wọ́n ti kó wọn jọ ìwà kẹfìrí jìdà pẹ̀lú èèyàn ọdún èkéyé kẹ́yìn kẹ́rù wọ́n kúrò kẹfìrí ni inú náà ní kí jìdà kàtẹ́ yìí ní alhasad bọ̀lfìbà ẹ̀rẹ́ ti dà ní kàtà àti mẹ́ta yòókù ẹ̀rẹ́ bẹ̀rẹ̀ àfẹ́ mo ní ibi ìtẹ́yì mọ́ oníkan náà bí a fẹ́ ìgbẹ́ ẹran òtún ẹja òtún ìmọ̀ bí òtún ìyọ̀ òtún rírú ìṣúra tó tó tó tó pẹ̀lú ọ̀rọ̀ bùkà ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ kan ìgbìmọ̀ ìgbìmọ̀ aláwọn tó bá rùn kí ìgbìmọ̀ èròjà kìkìkì tó dára yẹn ni ọ̀nù mọ́nà àwọn ènìyàn tó wá wí ọ̀nà ni ìṣẹ̀dá àdàkùnlẹ̀ alhassan tí wọ́n kéka ọ̀lọ́kẹ́bọ̀ àti gbéraga ní ọ̀dọ́ kí ẹ jọ̀wọ́ bí àṣẹ o kí ẹ jọ̀wọ́ bí à kí ẹ já àwọn bẹ́ẹ̀ ni àwọn tí ẹ̀ka ẹ̀kù tàbí mẹ́rin báyìí nìsí àti kéta àti gbẹ̀rẹ̀dà àti wọ́bìà àti gbìnì kí àwọn oyè ìpẹ́rẹ̀ kan òkúrọ̀ ẹ̀ẹ́sẹ̀ mímọ̀ kí dúkùrọ̀ ọ̀pá gbogbo ẹ̀mí kí dúkùrọ̀ kí gbẹ̀rẹ̀dà nkita sẹ́yìn jẹ́ ahu sẹ́yìn jẹ́ wọ́bìà àwọn èrò ń dákú fún òṣìṣẹ́ bọ̀ọ̀rọ̀ ó bí wà ìgbà mi kí ló ń bẹ̀ gbogbo kó wá ṣùkọ́ nù kí é jáde sí ìgbà tó yóò ń bẹ̀rẹ̀ tó máa tó máa sùn lùdù ìdí kó لما كفروا بمحمد صلى الله عليه وسلم كانوا كافرين بموسى عليه الصلاة والسلام ولما كفروا بمحمد صلى الله عليه وسلم كانوا كافرين بموسى كافرين موسى عليه الصلاة والسلام بالكتاب الذي هو التوراة ولكن ثلاثة لهم قال موسى التوراة كفروا بالتوراة الذي عندهم التوراة على وهم النوايا بالتوراه بقول حسن لمحمد صلى الله عليه وسلم من طريقه وان تتحيي نبي محمد صلى الله عليه وسلم وصدلوا التوراة بكل شيء وما تشنجي التوراة لهم في شيء وما تلع السير في المباركة هو من يوالون أسري أسري أسري أسري نسالي نسالي نسالي هو مباركة هذه بيجي الدنيا هذه الدنيا هذه الدنيا àṣírí àṣírí wọ́n lọ sí India wọ́n lọ sí gbogbo káàkiri káàkiri ó ní ọbẹ̀ máa fún kíkẹ́ mímu mọ́ gbogbo náà wà nìkiri ìtúlẹ̀ mú gbogbo ẹ àbúgbà àmọ́ ọ̀dọ́ India tó gbá dé o wà ní kúnà ó di wa àwọn bàbá wọn àbáwọn dà wọ́n bàbá wọn àbára àwọn tí wọ́n rájú tí wọ́n gbogbo wọn fún ẹ̀ ọ́ di wa ọlọ́mọ sọ̀wánú ọlọ́ba sọ̀wánú wọlé àti ìfìyàmù ọlá kùránù kìrì náà wọ́n ní ìhìrà pé àrísìrì كان فاسيا في قوم فرعون متوفد به فرعون وكان فرعون وقبلوا له بين الذين تلقوا وحي المنزل في جاء يتلهم عليه وكذا وكذا بعضه بالسهر ما مسير له الذي كان عليه جبه جبه عدوهم وحاولوا بلا أنه أنتلي هذا من عجائب والله ليس يلم بس يقول له ما اللي كان يسري هو مسلم في أدواء فلن في مرع فلن في إنو أبنام قال له بلاو قال لي بلا ما وين كان قالوا wọ́n máa wọ́dà kan pẹ̀lú ara wọn mùsùlùmí lẹ́yìn tó kọ́ ní alùsùnà ọlọ́ọ̀bà ń bẹ̀ sí alùsùnà gidi ṣé wà very very careful ọmọ kọ̀ọ̀kọ́ rẹ̀bí lọ́wọ́ àlùhù kúrẹ́ ọ̀sọ̀rọ̀ tó kọ́rọ̀ yorùbá wọn mọ̀ ní ọ̀sọ̀rọ̀dà nẹ́fà olùtòwò mọ̀sí fàlàyà àdìmọ́nà mọ̀nà àbí ìbọn wọn áhàrà bí sísọ olùtòwò mọ̀sí ẹn tí wọ́n rìn rẹ̀ tó bí àgbà wọ́n bí ìgbàlẹ̀ ní ìgbàlẹ̀ mọ̀n án ìgbàlẹ̀ ní olùtòwò mọ̀tí ìgbàlẹ̀ ní sí ọkùnrin ọmọ ìmọ̀ ìtòwò mọ̀ rẹ̀ gbà kílẹ̀ yìí náà wà lọ́dọ̀ láàrẹ̀ bí wọ́n ní mo mọ̀n án gbọ́ndà tí wọ́n gbọ́dà sí sọ̀ gbọ́ndà sí ẹja lé èrè burúkú sí gbọ́dọ̀ sílẹ̀ wà lórí bẹ́ẹ̀ ńlá yìí wọ́n yà fún àkọlà rẹ̀ díẹ̀ sẹ́mbẹ̀ ó di títí sílẹ̀ yìí ó bí é àtẹ́lú ní ìgbàrún nìkú ní Yorùbá lápá ikọ̀ ní sàn láàrin àdúgbò ní kíkọrọ ní márùn ìfani ilé ìgbìmọ̀ ní ẹgbà bọ́ọ̀rọ̀ wọ́n ti wádìí rẹ̀ wọ́n ti wádìí gbogbo wọn ní ríwọ ní ìka bọ́lókù ó bí é náà ṣe ti bá ṣe nù ọlọ́mọta fẹ̀rẹ̀ yíwọ́ ọlọ́ba ó bá yorùbá amma man a'rada min qawlati ghubati umar al-khattab ayati yayi man a'rada nafsa qalbani rajul rajul قالوا من ده من من من من صعب النبي يقول كل كل gbéèmẹ̀ jáàrò òkúrùsí ó bí ọ̀rún òkúrùsí tí wá ti mọ́kànlá lóògbé nínú ilé ṣùgbọ́nàmà àwọn jáde wọn láàgùn wọ́n náà kọ́rọ̀ tí ó láyé kí ó bẹ́ẹ̀ àìgbàmù

ونجان طوالوا ونجان لهم في السنة سبحانه وتعالى عليكم من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم لا يعلمون أبي أنهم لا أنهم لا أنهم لا يعلمون لا يتوما هذا رسول إلينا نبي محمد صلى الله عليه وسلم وما جاء به أتباره أشهد عمل أبدا وجهال ما في سيسا ولا مكان الذين لا يعرفون مجموع وقوموا مكان تكبرا مثل جرادا وعنادة تسجيلي لو قد نصر كان كي يرى يبعد ونقي إما لولا دين يبوغ إما نقي أمليتي ها أنا أقول مين أنا أقول مين أنا أقول مين àgbà àgbà àgbà kọ́ ọ̀wọ́ kábò ní àbórí àgbà àní tẹ́tẹ́ ẹ̀yìn kàbọ̀ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ báwo tó bí ẹni ogun tí ní ìpàlú jẹ mùsùlùmí ó ní ẹyí wà iná àdàn agídí ni agídí mọ̀lù ọlọ́mọ sọ̀rọ̀ lágídí ọlọ́ wà iná àdàn àti agídí àwọn akọrù على الذين لا يعرفون وإلانا فلم يكن الله سبحانه الله سبحانه إيه؟ لأنهم لا يعلمون جدهم كذبهم بل قال أنهم لا يعلمون بلا يكونهم وما لأنهم جدهم جدهم لأنهم ولا بأنكوهم قد يرى لأن العالم إذا لم يحمل بإمه قريب منه kashi kalu mare ka an ko la ya la mun kuma nan in ji nima nima kuma ko kan Allah kan bi hore sai da da kidi ma dubi su mo hore sai da mo kulon ke kuluma o wa so lo ka fi kan ti ko e ki e wa la kan bayan wọ́n lé alájà rẹ̀ láfáì sí ọtí ìjọba lájú mi. Adébáyé náà ń sọ̀rọ̀ báyìí gbọ̀ngàn òwúwọ́ owó. Ìkọ̀wé fúnlẹ̀ báyìí. Wọ́n náà wúlò ayé alẹ́ mu. Ọmọ lóbi lọ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ni Ọ̀rọ̀ bí àwọn tí wọ́n ṣe tó bẹ́ẹ̀. Èsì ìkùkù ní ìmọ̀ alákàrà mi sọ́dọ̀ ìgbókòrò àti máa ti rí báyìí, máa ń sọ̀rọ̀ báyìí, ìlú ọ̀pọ̀lọpọ̀ àgbáwò nígbà rẹ̀ fẹ́ tó báyìí wọ̀ lọ. Ó ní wa tó ẹni tí wàá máa fọ̀rọ̀ rẹ̀ fún mi, àmọ́ tí alùpùpù láyà rẹ̀ mi. Ẹni ẹgbẹ́ mọ̀ sí bọ́ ní tí bá òyìn lónìí ó yẹ yí rọ pé ọ̀pọ̀lọpọ̀ àlìmá jùlọ ìgbà tàbí àmà ìlmìhì ìgbà ìgbàra ṣíṣe فأنه لا يعلم منامي أن قوة العلم والعمل طريق السيمة لا يمكنني في شكل لما فهمت قوة العلم بساد اللي بيجيني يجبي اللي بيجي هو فاين tọ́wọ́ abẹ́wé tó tábàárí tó tábàárí tó لأن السبب العلمي على العمل إذا لم يعمل صار هو الجاهل سواء لا بقات الجاهل لا لا يمسنا الثاني هو بل الجاهل كانوا أخف منه الإسماع لا جاهل في فيه يجي يقول له في هذا يقول له آه، اتبعوا ما تتلو الشياطين وانت لي تتوب في السلطان على ملك سليمان تتوب مع نبي سليمان هو سحر افهمهم بين تطلعوا سبحانه وتعالى كما في الجماعة كنت عن كل شيء تقولوا كنت تقولوا أو يقول ما لقد أيوة ما لقد أيوة الأكل فيها إنه لوا أمي كيف توا فهم بيا níwẹ̀ lára fẹ́ níwọ̀ agbára obìnrin ní oyin ìrìnlẹ̀ ìsinmi sí ìgbò ó ní agbára àmọ́ sí ìsìlám ókè sábàájú agbára iná lè súnmọ́ ọ̀dọ́mà wọ́n yẹn ń sọ́yìn wọ́n ń sẹ́yìn mísìkì wọn wá ó ní mísìkì ni wọ́n wá káàkiri ó ní wà ọlọ́run bá sọ̀rọ̀ yìí wọ́n ọlọ́run kó sànù wà nígbà máa dẹ́gbẹ̀ ẹ̀bù bá فهذا هو الأقدام ابن يسلم في الجمال نعم فالعفو الصير أنه من أول الشياطين من إكلا سيري شيطان من شيطان ثم توارف قلوق فترة وما كفلات دموه دواء سيري على اختلاف أزمان من بجوبة يجين يجين يوالونني عفان وقت الكاكري فلو فلو فلو لا لا لا ثم الله بدا ثم بكي المورو ما يبقى ذلك أنت تستنوى أو فرعون وقومه هو فرعون طبعا يرى بدقوه رفعوا يهود أو يهودا بديلا من توراة تفهم ديكوكا توراة وشبه في كيري الخير القليل تنسير يد جنب الله ذات الكوارث كفر الديل بلا الديل راكب من الدين يا أخويا يا أخويا اللهم صل على محمد هذا من الأخوة يوى من يحرم بالجواء هل هو ما هو نولو بسم الله نولو لا إله إلا الله لا إله إلا الله الإنسان ربنا إذا تفرح يا ابن القاتل كيف تفضل له نقعد دم في الله ثم أتعب له يرى السبب إذا يقول في الله كيف يعرف يفرح في الدنيا واحد أتبعي يسوى مدوزين ما ولا تبكير يرى والله ما تبكوا هذه سنة لا تتبدل ولا تتغير ليه سلسلة بكاني بل سلسلة يرى بنوم أبي يسوع الأحداث يريد أن يقول كل دعوة قال المسلمين أما مسلمين كهلي قرأوا كتاب الله وصدق رسول الله صلى الله عليه وسلم وفكر الله عليه رسول السلام ما هدوا بأقوال الناس ما مروا وما ملوا ما هدوا بأن نفسك wọn mọ̀rọ̀ mọ́ntìkà ó ní mọ́ntìkì mọ́ntìkì láti gẹ́rọ̀ wọ́n ha gbogbo ìsinmi kẹrẹ mọ́ mọ́ fẹ́sùpà ìjọsọ́sọ́sọ́sọ́ àwọn kẹ́sì bá wájú ní ìgbẹ́ mọ́sọ̀pọ̀ láwọn haúsá mi àwọn haúsá ń bọ̀ wọn tí wọ́n já dúkù bẹ́ ìsìlám ọ̀gá ni wọ́n jẹ́ àwọn náà fi wọ́gbẹ́ tó gbé mi àwọn akẹ́sì bẹ́ẹ̀ láì dẹ̀ ni láì ni alákìrì ẹ̀bẹ́ wọn ọ̀sẹ̀ alákìrì náà rẹ̀ pé ìgbìlá yín lọ àwọn tí a bá ń bẹ̀ wọn ò lè fò síwájú wọn

بين جبودي أن يكون كنا أما تلقوا كتاب الله وصف رسول الله ثم تودي كده وصف كده الله تعالى كده واخذوا غيرهما ما أدبان كريمه لأنهم لم عارضوا عن كتاب الله وصف ثم تودي فيصلوا قولوا بسيطة لسلام ويأخذوا أكيدكم من الكتاب والسنة هو مو عقيدة ما أخذوا كتاب والسنة بدأوا يأخذوا العقيدة من علوم الكفرة wọ́n bẹ̀rẹ̀ sí mú lọ́dọ̀ ìgbà wọn kìtìrí àrùsù kìtìrí lọ́dọ̀ kìtìrí náà wọ́n ti pa yẹn ẹ́ ní ti pò máa lọ mú kí wọ́n mọ̀ ọ́nà ọ̀tọ̀ wa kí wọ́n kọ́kọ́ àrùsù tó wọ́n pẹ̀lú sílẹ̀ wọ́n ni wọ́n á lọ́dọ̀ àrùsù tó àrùsù tó wọ́n kọ̀ rọ́ ní oríṣi àlọ́ sáàbọ̀ àrùsù tó ti bẹ̀rẹ̀ ìdíwọ́n náà ń kó wọn ó lọ́dọ̀ àrùsù tó ìrọ̀mọ̀ gbèsè الملاحدة او الموام ملحد ما اصبع ليله بالبارع وقبل ان يروس للجنفة ولا ترى كل من ترك الحق تاجي اسلام بالدولة انه يبقى يبقى يبقى يبقى يبقى امثلة مذهب اهل السنة والجماعة مذهب تسمى اهل السنة والجماعة ليه؟ انه يبتلى بالمذاهب الفرق الضالة مثل الجنة الشمالية الذي يتعذب مع الجماعات الضالة يوم مصنوع الجنة السنوني مخالفة للكتاب والسنة لا يتعذب يماله ما يفيش منهج اهل السنة والجماعة ولا فاتيه ابنها اهل السنة والجماعة بالتالي بأن يكون كل فرق ضالة وما فرق ضالة الوضع وكل كما يعني هو مولاري هذه سنة الله سبحانه لين في الله لله يا رب kitani kwa lori dodo o wa ta ala bo ko ta lo ba mi ji se dodo ba ni kai ko ko dodo lo irolo lo damu ni dara ko wa ta yin dodo kọ́n kan lè sọ jù ọ̀gá tó wà ní ìsìlámù rẹ̀ á mọ̀rùn mọ̀nà kọ́kọ́ ọ̀rọ̀ yẹn lọ́ àlọ́ ó bá àwọn èèyàn ní ìsìlámù ó ti lẹ́sẹ̀ ẹ̀bá kó lóbi dúkùn ti ìsìlámù ẹ̀kọ́ tó wà sí sílẹ̀ gbogbo àwọn tó bá ní ìsìlámù ló ti dà sí sẹ́yìn ọdún àkọ́kọ́ sí ìsìlámù dé ní Abubakar Siddiq ní òfin Afghan ìsọ́láhà gbogbo wọn àbúkọ́ mọ̀nà àwọn gbogbo ti gba ìsìlámù ó ti àwọn ìsìlámù àwọn kó wà náà wọ́n ti ká jẹ wọ́n. wọ́n máa tó tó máa tó wà fún àtúntì ẹ̀ nígbà wọ́n bẹ̀rẹ̀ gan díẹ̀ ló kókó kù sí àbúkàrì gan àbúkàrì tẹ̀lé òtí ní orí tì díẹ̀ kù sí àbúkàrì gbá nígbà wọ́n mí ìrìnàjò pẹ̀lú àbúkàrì máa ń kìlọ̀ lónìí. ó ti yẹ wa bó kó ṣe nìyẹn àwọn àlùkò lóyìn rẹ báwọn kò rọ́ọ̀sì àwọn àlùkò àwọn bí èèyàn wà fòkì jẹ́nu ìrọ́ọ̀sì rọ́ọ̀mà jẹ́ lọ́wọ́ sànù wà التام هذه سنة الله سبحانه وتعالى من سنة الله وهذا مما يعظم المسلم من أن يترك الحق إلا من كيف مسلم بسرعة مصف دولي لأنه إذا ترك الحق مصف دولي ابتليا باطل موجه بدوله إذا ترك إذا أهل الحق كان يسكي كلامه يقول دولي اتبع أهل الباطل كلامه يوميه دائم وابدا لا لا ياتي بالقوه دين كاريه كون ما تتوان ما تتوان كمان بني بصروا السلام عليكم ورحمه الله وبركاته